Ọ̀rẹ́ mi máa pẹ̀lú ẹ̀kú o, Royal Air Force, àní ọmọ pẹ̀lú ẹ̀kú o, Royal Air Force. أحزان قلبي لا تزول حتى أبشر بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú bó sì jágbàlagbà ló finú fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ ń gbẹ láláìsí ní fásitì kòsòfò ìwọ̀n yìí nílé ẹ̀kọ́ ọmọdé rọ́sàtú ahli sunnati wal jama'ati lè dèrò sáàtì islamiyati wal arabiya adábàtà ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́ ẹ̀kọ́ kéwú kíké níbàámu pẹ̀lú alukur'ani òun sunna akẹ́kọ̀ọ́ yóò fi mojúṣe rẹ̀ tolúwọba allah yóò sì kún kẹ́kẹ́ fún ìrànràn ìwọ̀mọlúàbí àmójútó tó péye ń bẹ àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan ní ìpele ìtìdáyì ìdádi òfìmọ́ sanáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán lẹ́tò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kurani ìyẹn tàfíìdùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal jamaa yìí sílẹ̀ fún àyíká umu faisal cent central mosque adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orin oil ládábàtà nílọrin telephone zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine madarasatu ahli sunna wal jamaa adábàtà ìlọrin ni ìtẹ̀síwájú ti débákéwu kíké tayo kámọ̀ fẹ́ kọ́sánná fún ni. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعو قفو الله وبا أطريك أتيجي الله فو النبي ومحمد وبا وارا لي النبي وصحابة لي وبنتي أنت النبي أبي الله كفي كتي أطريك كفي كاري وبوان gbogbo àwọn tí a ń gbọ́ wa akíra wa pẹ̀lú gbọ́dọ̀ wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu lórí ètò àdínà yóò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ nípa al-adab àwọn ẹ̀kọ́ tí islam kọ́ wa ẹ̀kọ́ ẹ̀sìn òun náà ni mo bẹ̀rẹ̀ láti máa bá lọ ní ìjẹ́ ìjọ so àkọ́kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé òun náà ni al-adab ma allah rabbul izzati wal jalal òun náà ni kí wọ́n lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáyàn ẹ gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ pẹ̀lú ọba tó ṣẹ̀dáyàn ọba tó ṣe pé tóbi tó ṣe pé òun lọ́ba tó ga Allahu akbar òun lọ́ba tí ó ṣe pé ó jọba lápọ́nlé ọba tó ní gbogbo ẹ̀tọ́ tó ọmọ ènìyàn ó gbọ́dọ̀ àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀ mo ṣàlàyé níjẹ́ wípé àkọ́kọ́ ẹ̀kọ́ tí n'isi ọlọwọba ní sí ọlọ́wọ́ ọba ayéwà ṣídà olàhẹ́d náà ni kí ẹrú ọmọ ènìyàn kó ṣe ọlọ́wọ́ rẹ̀ lẹ́ọ̀kan fi rububiyyatihi wa uluhiyyatihi fi asma'ihi wa sifatihi níbi ìròyìn orúkọ ọlọ́run kójọpọ̀ ọlọ́run nìkan ṣe náà ni gbogbo àwọn ọkọ̀ tọ́lọ́run máa ń jẹ́ ẹ̀dá kan lẹ́tọ̀ọ́ sí kọ́ jẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ń jẹ́ bẹ́ẹ̀ làwọn ìròyìn náà bẹ́ẹ̀ náà ni àwọn ìjọsìn wa tábà ṣe fọ́lọ́wọ́n bá ẹ̀dá kankan ò sí bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ t'Olúwa bá máa ń ṣe ẹ̀dá kankan ò lẹ́tọ̀ọ́ sí sọlẹ́ yìí nínú ní nǹkan tí ó gbọdọ̀ dáwà mùsùlùmí lójú gbélé ìlà kọ́kọ́ ẹ̀kọ́ tá a gbọdọ̀ ní sí ọba tó dá wa bákan náà ara ẹ̀kọ́ wa tá a gbọdọ̀ ní sọ́lọ́run òun ni ká máa bẹ́ẹ̀ gbogbo sọ àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam nàbì jẹ́ kó yé wọn pé gbogbo nǹkan ní ká ẹ máa bẹ ọlọ́wọ́n ọba fún gbogbo nǹkan sọ ẹ máa bẹ torí pé tẹ̀ bá ti bẹ ọlọ́wọ́n ọba yaghadabullah idha taraka al-abd du'a sọ ẹnu hadisi Jabir bin Abdullah inna Allah yaghadabu ànábì ni ọlọ́wọ́n a máa bínú idha taraka al-abd tí ẹrú bá ní bẹ ọlọ́wọ́n ọba mi èyí ó burú jù ni pé kò sí í ṣe ni pé tíyẹn bá lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ aláì ọmọ ọbẹ̀ nǹkan mìíràn tó o bá bíìrì nǹkan tó nílò lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ó lọ lè máa bíìrì lọ́dọ̀ ẹni tí so ìṣòro bá ọ mọ́tì lọ sọ́dọ̀ ẹnìkan kan kọjú rẹ sọ́lọ́wọ́ ọba rẹ ṣàlàyé rẹ fún so orin fẹ́ ni bíìrì lọ́dọ̀ ọlọ́wọ́ ọba rẹ so ẹni tó bá ń ṣerú yẹn mọ̀ ọlẹ́kọ̀ọ́sí ọba tó dáa o torí pé kí ni níṣẹ́ nìyẹn ń sọ náà ni pé ah mo rẹra mi ńlẹ̀ fún ọ ọlọ́wọ́n ọba ní ọba ń sọ ọmọ sọ́dọ̀tọ̀ gíláfì rẹ̀ wà qala rabbukum ud'uni astajib lakum olúwa ni ẹ máa pè mí màá dá yín lóhùn ọlọ́wọ́ ni innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tó bá ń ṣe ìkọjá àlà tó ń ṣe gbéraga síláwọn ò ní da ìmí ọlọ́wọ́n ọba máa ha sayadkhuluna jahannama dakhirin Ah, wọ́n padà wọ jahannama ni o tó náà ni pé gbogbo ìṣòro tó bá bọ́ ọlọ́run ni kò ké bá bẹ ọlọ́run ọba rẹ nítọ́kàn jẹ́ ìṣòro rẹ náà ni pé ò lè yẹn ṣe ń bẹ ọlọ́run hmm, lè súnmọ́ àwọn kí wọ́n kọ́ láti máa ń ṣàdúrà ìbá ní kí n yà tí mò ń lọ kọ́ lónìí ọba tó dá ni kí ọmọ bí yẹn ṣe máa ń bẹ ọlọ́run ọba tó mùsùlùmí ọgbọ́dọ̀ ara rẹ̀ fọlọ́run japan nìkan ló lè ṣe nǹkan tó ń fẹ́ wàláì pọ̀ ènìyàn o torí gbogbo àwọn tó lè ń bá káàkiri yẹn bóyá wòlíì kan ni bóyá afa kan ni ẹni ọlọ́wọ́ kan ni gbogbo pátápátá gbogbo pátápátá irú ọlọ́wọ́ la so táwọn wá ní pé ẹnìkan ò jẹ́ ẹnìkan lọ bẹ́ẹ̀ ni a máa ń jura lọ́dọ̀ ọlọ́wọ́ wípé ó ju ẹnìkan lọ wàláhì ó lè jẹ́ pé àfa àti wọ́n ń wò yẹn ọ̀tọ̀ ọlọ́run gédégbé náà ni tóun gan mọ̀ pọ̀tọ̀ ọlọ́run lòun tó tóun gan mọ̀ pé ah ní ọ̀tọ̀ ọlọ́run ọba lòun àmọ́ wo ò ní mọ̀ wọ́n mọ̀ rò pé ẹni rẹ ni wọ́n mọ̀ rò pé ẹni dáadáa ni ah wọ́n gẹ́gẹ́ tó yẹ pé wọ́n sì jẹ́ ni mímọ́ lọ́dọ̀ ọlọ́run ọba àfa mi mu tí ó mu tí ju ìgò lọ ju tó ń bìlà lọ ó mu tí ju jọ́ pẹ́pẹ́pẹ́ tó bá mu tí ju ń bìlà náà níbẹ̀ lẹ́rọ̀ sí ó mutí jùgò lọ ẹlòmí àfáàmì lè jẹ gò so níbi táfàmì yà kú yàdí àfáàmì ṣe zìnà ju táńdálẹ̀ lọ so àfáàmì ń ṣe bọ rẹkẹtẹ àwọn yóò ti ẹ̀ pọ̀ mo ní afẹ́ ẹlẹ́bọ afẹ́ ẹlẹ́bọ bẹ́ẹ̀ ni àwọn afẹ́ ẹlẹ́bọ ń bẹ wọ́n pọ̀ bámú wọ́n pọ̀ àfáà tí bá ń wuṣẹ́ afẹ́ ẹlẹ́bọ ni àfáà tó bá ń jógun afẹ́ ẹlẹ́bọ ni àfáà tó ń pọ̀fọ̀ afẹ́ ẹlẹ́bọ ni àfáà tó ń ṣe jálàbí afẹ́ ẹlẹ́bọ ni

mùsùlùmí pẹ̀lú ẹbọ fún ìdú tira wọn ashirk wal islam la abadan the ban orogún méjìlá méjì fún ìgbé papọ̀ ọmọ kẹyìn síra wọn ni ẹnìkan ò lè jẹ́ mùsùlùmí kó tó máa jẹ́ lẹ́bọ ẹnìkan ò lè jẹ́ ẹlẹ́bọ kó tó máa jẹ́ mùsùlùmí so òun kírun lóòótọ́ òun gbàwẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀já wọn níbi ẹbọ torí àwọn báyẹn mọ́dọ̀dọ̀ wọn bí ọlọ́wọ́ bá rẹ fún ara rẹ kó ṣàánú rẹ kó ṣe nǹkan tó wá fún ọ tó mọ́ lọ́dọ̀ bàbá lásàlátù kankan wàláhì mọ́lọ́dọ̀ bàbá lásán láti kọ̀ọ̀kan jókòó sínú ilé ara rẹ̀ pátákì jọ ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa Allahu akbar ẹ̀yin ilé pọ̀ níbi kíní ìjú ah, àánú oṣù máa ṣe yín wọ́n gbowó lọ́wọ́ yín wọ́n ní ẹ̀ka ah, làhìlàlà kéèyàn ní ẹ̀rọ lè wo owó tó bá jẹ́ owó pépà tó bá jẹ́ green tí èsì láìlọ́nù pépà tó jẹ́ green náà ni kò mú wá láti ṣàdúrà fún ọ gbogbo yẹn wàá dájọ ẹ̀ two hundred náà ṣàlàyé fún yín yẹn o ṣe tó wọ́n mọ̀ wá jí lásùbà ọ̀nà ń lọ ọ̀ ẹ̀mí méjì ló ń lọ àìsàn ẹlòmí yí dì wọ́n máa lọ bẹ̀ sọ̀hánà wà ní yí dì kan máa lọ yí dì lọ́lé mọ́ láwọn lọ́lé ń sàdúrà ń bọ́ lọ́wọ́ tó sàdúrà rẹ̀ gbúdú àwọn nǹkan yìí wàláhì àìmẹ̀tọ́ ọlọ́run ọba ẹni tó bá mẹ̀tọ́ ọlọ́run bí wọn bó la máa ń ṣàdúrà bó la máa ń bẹ̀ ẹ́ so ilé yìí ní ṣe sí láńlá tí àwọn fi ń jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ọba so òun náà ni pé eléyìí làkọ́kọ́ Ah, ah, ara tí ẹ mọ̀ sí mọ̀ pé ah ọlọ́wọ́ bàbá mo lẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ síbí ọ̀nà ni mò ń bẹ̀ tó ẹ̀rí pé ló jẹ́ fi dùn àyíká látàdá ara já àká nítorí de ṣèfà àká ẹ̀ńdà hùdáwà ò ẹ̀rí báwọn ọ̀rọ̀ yẹn ṣe pọ̀ rẹ́ kẹtẹnu kẹ́ mọ̀ ká tẹnu àwọn àfọwọ́sí dùn tó túmọ̀ rẹ̀ fún yín àmọ́ òní jẹ́ kẹ́ ẹ lò ó ló jẹ́ fi dùn àyíká ẹ̀rí ń bẹnu fọwọ́kẹ́wò sákẹ́tọ̀ wo bá dùn ààrẹ tó ń ṣe láta dáẹ̀rẹ̀ já àkà má dá ìkànnà kan rẹ padà pẹ̀lú ọlọ́wọ́ bá rẹ yẹn pé olè má bẹ lọ́hùn kí nǹkan yẹn má ṣẹlẹ̀ fún ọkọ mọ́ tí ì rí lẹ́ẹ̀kan náà tó ń béèrè yẹn omi ìgbé kọ́ wá ní ìtẹ̀ ní bẹ lọ́wọ́ bá má anabi sallallahu alayhi wa sallam ó ní inna Allah yastajibu li ahadikum ọlọ́wọ́ bọ́ gbàdúrà nìkan kan yín ma lam yasta'jil tí ò bá ti kánjú ah wọn sọ sànẹ́bí ní kó mọ́ sọ pé da'utu Allah da'utu Allah wa lam yujib li mo ti ń bẹ lọ́wọ́ bá tipẹ́tipẹ́ ọlọ́run tí ṣe nǹkan tí ń fẹ́ fún mi tó ọkàn jùnà tó ní ìdíkọ́ wa lára rẹ̀ èèyàn ó lọ wá nǹkan ó tún máa lọ lè náwó Allahu akbar tó ṣùgbọ́n ní kí mùsùlùmí ká jòkó jẹ́ lómi wá ní wọ́n lóun bẹ lọ́run fún kí ní mọ̀lẹ́pàá màlúù ń bẹ lọ́wọ́ kìnnìkan wọn lè pàgbò wọn lè rìn àwọn ta kìnnìkan àwọn ta káfí àwọn ta kùránì kùránì ní sítì láìpá ìjọ àtújẹ ní gbogbo ẹ̀ àtújẹ ní mọ́tàlá rẹ jẹ dúnlọ́dọ̀ ọlọ́run ọba rẹ bẹ́ẹ̀ sórí táìmù tó máa bẹ ọlọ́run nìkan mà náà wọ́n fi sọ lẹ́ẹ̀kan pé ṣe rí mímọ tó ń jẹ́ kókó níbi kọ́ ọmọ búlù ṣe bẹ ọlọ́run ọba rẹ kí kọ́kọ́ lórí bá ṣe máa ń kírun màrún kí tó bá màrún kí tó bá wá débi ibi forí kalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ni pé is'alullah ma shi'tum ẹni tó gbóntẹ bá nílò lọ́dọ̀ Ọlọ́run ni ẹ máa béèrè lọ́wọ́ tó bá nílò lọ́wọ́ náà ni ẹ máa béèrè àwọn pé gbogbo nǹkan làwọn máa ń béèrè lọ́wọ́ lọ́wọ́ bá so irú eléyìí bẹ́ẹ̀ làwọn náà ti gbọdọ̀ rí i láti gbọdọ̀ rí tó bá wà lórí ìfìrí kan lẹ́bàá béèrè tó bá fẹ́ dùn lẹ́yìn náà gbogbo ìrún ní gbogbo gbogbo forí kan lẹ̀ ní kìí ṣe forí kan lẹ̀ gbẹ̀yìn gbogbo forí kan lẹ̀ lórí ọ̀rọ̀ so ọba wà pẹ̀lú imam ọba máa dáná fìlà ṣe tó bá ti wà lórí forí kan lẹ̀ anábì ni ah ẹ̀tì aqrabu ma yakunu 'abdu ila rabbi wa huwa sajidun anábì nígbà tí yẹn máa ń súnmọ́ náà ọba jùgbà tó bá forí kan lẹ̀ nàbí nípa kọ́ mi nínú ẹ̀sìtẹ̀ jẹ́ abúlẹ́kùn ó súnmọ́ gbogbo níta bá béèrè lọ́wọ́ bọ́dà yín lọ́wọ́ ó ṣe rí pé òní ìdíkò ń lọ àìsùn káàkiri ọ̀hún lọ sóòru káàkiri mùsùlùmí náà wá di oníṣòòru torí pé ń wá gbígbàdúrà káàkiri hmm. so bákan náà kọ́lá ẹlòmíì tó ń lọ́dọ̀ rẹ̀ gan nǹkan tí ń ṣe ọ́ ń ṣe òun náà òun sì máa lọ́bẹ̀ Allahu akbar so ọlọ́wọ́ bá ní anabisa ọ̀sálàm tó wá ní dẹ́lẹ́ iná tẹ́ bá ń ànábì ní ọlọ́wọ́ bọ́ gbàdúrà yìí pàtàkì gbàdúrà lélẹ̀ yìí ìgbà tó jọba rán ànábì ní ẹ máa bẹ lọ́wọ́ bá ní òru ẹ jí ẹ má lọ lè pé síbi ẹnìkankan nínú yàrá rẹ jí kó bẹ lọ́wọ́ bá yẹn náà fílà fún akẹ́ méjì péré rẹ nìyẹn tó bá lórí stage kalẹ̀ kọ́ bẹ lọ́wọ́ pé ní tí mo ní ìdílé yìí lọ́wọ́ bó ṣe fún ọ ní tí o bá ṣe fún ẹnìkankan ò lè ní kẹ́nìkankan ṣe fún ọ wàláì wàláì ẹnu ẹnìkan ẹnu ẹnìkan kò sẹ́nìkan tó lè jẹ tàwọn eléyìí wà àwọn èébà àti tani jẹ́ àwọn èébà àti kò sí òǹtọ̀hún sẹ́ni àwọn eléyìí fún ẹgbà nǹkan ti lọ́wọ́ lọ́wọ́ ẹ́ eh, kọ́dà anábì sallallahu alaihi wasallam anábì ní tó bẹ́ẹ̀ kí n sọ fọ́lọ́wọ́ bá mi kí n máa sọ fún kí mi ẹgbà ti lọ́wọ́ lọ́hùn à irú eléyìí ẹjú kí a lọ lè mà ìpẹ́ tó bá rí báyìí kí n sọ ọlọ́wọ́ bá rẹ̀ mi máa ń kọjú sí gbogbo gbà á ẹni run ẹni láńlá mà ni o ẹni tó pọn ọlọ́wọ́ bá rẹ̀ lé mà ni o ẹni tó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa ni tó bá kan náà lára ọ̀nà tí mùsùlùmí tó mọ fi ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba tó dáa yẹn ونوني تعظيم الله أو تعظيم الله تعظيم اسم الله kí ọmọ ẹgbẹ́ orúkọ ọlọ́run ọba tóbi ìgbé tó fi táwọn sọ ni pé kí ọmọ ṣàpọ́nlé rẹ̀ tó bá dákọ̀ ọlọ́run kò fi ta'ala sí azza wa jal jalla wa azz gbogbo àwọn nǹkan báwọn kí ọmọ fi kún orúkọ ọlọ́run ọba wàláyé ọba tó pàtàkì ni sùúrù rẹ̀ ní jẹ́ pé èèyàn pàtàkì ọlọ́run ọba ọlọ́run ọba èèyàn pàtàkì ọlọ́run ọba nù jalla wa ala azza wa jal so ṣùgbọ́n kan náà kí máa mú àwọn tó ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run àbí orúkọ ọlọ́run kí wọ́n máa yẹpẹrẹ rẹ̀ kí wọ́n máa yẹpẹrẹ rẹ̀ tó yẹpẹrẹ orúkọ ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáyà nù ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà ni kí wọ́n kíyàn máa yẹpẹrẹ rẹ̀ ìtumọ̀ yẹpẹrẹ rẹ̀ ni pé bóyá kíyàn wá hàn án kó máa jí mọ́ra káàkiri kó máa fi wọ tọ́ílẹ̀tì àbí kó máa hàn án kọlọ lè rí mọ́ bẹ́ẹ̀ ṣe àwọn fáwọn oníjà wọn náà ń kà lẹ́nu wọn ni ẹ hàn Kùránì ẹ hàn àyà kan tó ẹ wá wé lówù lọ lè rí mọ́nu kalanga lọ lè rí mọ́nu sàárè lọ lè rí mọ́ ọ̀nà gbogbo ìsinmi ojú àrò ah gbogbo eléyìí wàhálà ìyẹpẹrẹ àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú Ọlọ́run wọn tó bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú Ọlọ́run orúkọ Ọlọ́run tó pàtàkì ní ọ̀dọ̀ rẹ̀ orúkọ ọlọ́run yóò tóbi lọ́dọ̀ rẹ̀ tó bó ṣe ń pọn ilé láti tó bá dárúkọ ọlọ́run subhanahu wa ta'ala ó ní tó bá sì fẹ́ kọ́ náà ọmọ pé ọlọ́wọ́ ọba rẹ̀ pẹ̀lú ọmọ ọmọ ọmọ bá lò pẹ̀lú ó ní jẹ́ kí ìyẹpẹrẹ ó ní yẹyẹ ọlọ́wọ́ ọba tó ẹ̀rí kọ́lọ́wọ́ bá ń sọ náà Kùránì pé kul abillahi وإذا رقيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم الله يعني الله يعني وإذا قيل لهم يعني لا يعني وإذا وإذا يقول قالوا إنما كنا نخوض ونلعب كل قل أبالله وآياته كنتم تستهزئون قل أبالله وآياته ورسوله كنت تستهزئون لا تعتذروا قد كفرتم هذا إيمانكم قلوا أني أنتم في أورين يولون باي شيء توفي النبي شيء توفي القرآن شيء آه تو يبرر بلو أنوني بلو شني آه أني ó sọ ẹ̀dì kẹfìrí nù ó sọ ẹ̀dì kẹfìrí nù so òun náà ni pé mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra níbi ìmọ̀ lò pẹ̀lú àwọn orúkọ ọlọ́run àti àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ alukoran tí wọ́n fún wọn pọ́n ọ̀rọ̀ rẹ̀ lé lára ìpọ́nlọ́ ọba lé nínú tí wọ́n bá ń gbọ́ tó bá ń ka alukoran ẹ̀bọ́ Allahu Akbar tí wọ́n kí wọ́n dẹ́tí sí i olùwàníwá yìí so ẹ̀ṣẹ́ ọ̀pẹ́ nìkan nìsí kò lè máa sọ̀rọ̀ tó jẹ́ ẹni ńláńlá ẹ̀ túbẹ̀ kí yàn sọlé o nkálukú náà mọ̀ tá a bá lọlé ọba lọrin bẹ́ẹ̀ ṣe máa ń ṣe o ọba ò lè máa sọ̀rọ̀ kẹ́nìkan dún lábẹ́ rẹ̀ o àfẹnitọ́lọ àfitọ́ ẹnfẹni tí bàbá bá ní kọ́ máa sọ̀rọ̀ lòun náà sọ ẹni tí ọba ọba ní ọ sọ̀rọ̀ kò tó bẹ̀ kọ́ sọ o so ẹsẹ̀ kan náà ni ó gbọ́ ẹgbá láwọn dòǹgárì káwa ni ọlọ́wọ́n bá azza wa jal tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́ni kó tó mọ̀ wá sọ lé àbí kí wọ́n mọ̀ dákẹ́ náà ni pé tó bá ń pè Qur'an tó bá ń gbọ́ Qur'an jẹ́ kó jẹ́gbà tó ṣe pé ó concentrate pẹ̀lú ìmọ̀ tẹ̀lé ìmọ̀ fọkàn tẹ̀lé so ó pàtàkì so bákan náà kẹwàá ti pọ́n ń pè rẹ̀ wọ́n ń kà wọ́n fi ń ṣe wáàsí lọ́wọ́ náà ni wọ́n ń ṣe Qur'an wọ́n ń ṣe wáàsí lọ́wọ́ wàláhìn tó dáa fún ọ jù ni pé tó o bá lè dé títí sí wọ́n ń sọ ra súnmọ́ jìnà jìnà jìnà jìnà jìnà jìnà àmọ́ ká máa ṣe wáàzí kí wọn náà máa pariwo tiẹ̀ náà ha wàláì àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́ba tó dáyàn ni o àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáyàn ni tó bá kan náà ara àìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáni nínú ni kí ni ó máa gbọ́ nǹkan kan nínú òfin ọlọ́wọ́n ọba tó wà ní Qur'an tọ́lọ́wọ́n ọba ń sọ jáde kó o sì máa takò kó máa takò kó takò ìlàyé àwọn onígbà òun lè nu Qur'an ẹ̀ kò sí nǹkan kan wà ọ̀pọ̀ bá tọ́dọ̀ ọlé ọ̀pọ̀ ọlọ́wọ́ bá lé ògbúrú àwọn nǹkan yìí náà ni a gbọ́dọ̀ ṣàkíyèsí lára ẹ̀kọ́ tí mùsùlùmí máa ní pẹ̀lú ọlọ́wọ́ bá òun náà ni al-i'tiraf anna jami'a an-ni'ma min Allah kó máa kíyàn jẹ́wọ́ hmm, kó dáa lójú kẹ́mi kó rinlẹ̀ nínú ẹ̀míyàn pé gbogbo ohun tọ́lọ́wọ́ bá ṣe fún ọ níkẹ̀ẹ́ pé ọlọ́wọ́ bá náà ló ṣe gbogbo ikú ìkẹ́ tó ń bẹ lára rẹ kò gbà kọ́lọ̀ náà ló ṣe yìí tó ṣe fún ọ lórí ara rẹ gangan yìí tó ṣe fún ọ lórí ìyàwó rẹ yìí tó ṣe fún ọ lórí àwọn ọmọ rẹ má believe pé ẹni ẹni ẹni ẹni ẹni ẹwà genius má believe pé ẹwà inherited pé àìsàn ah, báwa ṣe máa ń rí inú family wa nù ẹ̀kọ́ àwọn family kan bẹ tó yẹ pé wàláhì ọlọ́wọ́ bá kàn wọ́kàn wú ọlọ́run lọ́kàn ṣe àwọn family yẹn bẹ́ẹ̀ ni tó ké kanko kanko kanko kanko náà ni wọ́n máa ń rí ẹni pé bí wọ́n ṣe máa rí níṣẹ̀mí ayé wọn ni tó yẹn ọ̀wá tó mọ̀ sí pé káwọn ènìyàn wá ríra wọn pé àwọn bàbá ti parí iṣẹ́ ni àbáwọn afáàgbà wọn ti parí iṣẹ́ léwa lérí ni iṣẹ́ wo ló parí lẹ́yìn lérí olùwọ́ba Azza wa Jalla ní Suratu Nahl àyà fifty three ọlọ́ba ni wa máa ṣe fún mi ni mo ṣe o wa gbogbo ìdẹ́ra tẹ́ ẹ bá ń rí lára yín tó ń ṣẹlẹ̀ sí yín oore tó ń ṣẹlẹ̀ sí yín ipò tẹ́ ẹ ní Allahu Akbar oore tẹ́ ẹ ń rí famina Allah ó gbọ́dọ̀ dá yín lójú kọ́lọ́wọ́ bá ló ń ṣe fún yín ọlọ́run tẹ́ ẹ bá wá gbà bẹ́ẹ̀ summa idha massakum durrun fa ilayhi taj'arun ṣebí tọ́lọ́run bá bá fi ìnira kàn yín níbo lẹ́fẹ́ sá lọ ẹ níbo mi ìtẹ́fẹ́ wá ràn wọ́n lọ ọ̀dọ́ lọ́nà lẹ́wọ̀ ràn wọ́n lọ ẹni tó bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa yóò gbà pé ah tọ́lọ́wọ́ bá ṣe fún òye oore ni ẹlòmíì gbà pé ipò tó ń dé òun mèrè sá ni wàláì òun mèrè sá àwọn míì sá bẹ́ẹ̀ tí wọ́n ti dojú bolẹ̀ gbàá tí wọ́n sì ní dèmọ́ láéláé àwọn míì sá bẹ́ẹ̀ pé kí wọ́n ti ẹ̀fẹ́ sá gan wọ́n sá débẹ̀ gan báyìí ó sì débẹ̀ kò sì bá kan mọ́ ìdúkọ́ ara rẹ jẹ́ ẹlòmíì sá débẹ̀ tọ́ tí wọ́n lò pọ̀ gbọ́n wọ́n lò pọ̀ mọ̀ ọ́n ṣe ẹni tó bá lẹ́kọ̀ọ́ nù ni wọ́n mọ̀ sọ fọlọ́run pé ọlọ́run ò ìmọ̀ ṣe o ọlọ́run bá ní wáyé dá mẹ́sítẹ́lẹ̀ ìsánú dúró nù فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون الله أبعا سورة الزمر aya 49. nine ọlọ́run bá ní wa idha massal insana durrun wa idha massal insana durrun ìgbà tí nira bá kan mẹ́ẹ̀dẹ́ ènìyàn dàánà yóò máa pe àwọn ọlọ́run yóò ní ọlọ́run ṣàánú bẹ̀bẹ̀ lọ́run àmọ́ thumma idha khawalnahu ni'matan àmọ́ gbà tá a bá di pé a bá wá fi ìkẹ́ rọ́pò rẹ̀ fún ẹ̀rí ó parí skul ó ń ṣe business kò rí yóò mọ̀ ṣe sàárà yóò mọ̀ ṣàánú àwọn èèyàn túbọ̀ kọ́lọ́ mọ̀ ṣàánú òun náà àmọ́ ìdá àkàwọ̀lẹ́ná ò ní ìmọ̀ tó bá di kó wá rí kẹyàn tán aláìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dáa kọ́ọ̀lá ǹjẹ́ ọ̀sán ni pé ìnàmà òtí tòwó àìlà ìlmìnì yóò ní sàtífíkẹ́tì mi ni kọ́ọ̀sì mi tí mo ṣe ni àwọn apààrọ̀ lẹ́yìn ìgbà tí mo parí tán mo tó ṣe kínní náà sí lẹ́yìn ìgbà tí mo tó parí tán mo tó ṣe kínní sí so international relations kínní kọ́ọ̀sì ni mo ṣe àwọn kínní kan hmm, hmm. ọlọ́run bá ní hmm yóò mọ̀ sọ pé nàmá òtítù aláìní olúwa ní bẹ́ẹ̀lì hiya Fitina tún ẹ wàhálà ló kó bára rẹ̀ wọn fìtínà ó ti kó àdánwò bára rẹ̀ pẹ̀lú tó tọ́jáde wọn. tó náà ní gbogbo ẹni tó bá ń ríra rẹ̀ bẹ́ẹ̀ tó ń ríra rẹ̀ bẹ́ẹ̀ tó ń rí mọ̀lẹ́bí rẹ̀ bẹ́ẹ̀ tètè dá ẹ̀mí rẹ̀ padà. olùkọ́ tó náà bá ṣe fún ọ gbà pé ẹnìkan ló ṣe fún àbí wáyà ló jẹ́ rí àbẹ́ àmọ́ máa ń gbà pé ọlọ́run ọba náà fẹ́ kí kinní yẹn ó bọ́ sí náà ni èmi ọmọ sọ pé àwọn òbí wa àbáwọn tó tọ́ wa àbáwọn afá wa wọn náà ṣe kí nìkan bẹ́ẹ̀ ni wọ́n ṣe dáadáa fún yín àmọ́ àwọn gẹ́gẹ́ kọ́ lọ́jọ́ kó o rí bó o ṣe rí yẹn ọlọ́run ló jẹ́ kó o rí bẹ́ẹ̀ ọlọ́run ọba yẹn gẹ́gẹ́ ní kọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ ọlọ́run bá ní ẹ jẹ́ ká lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dá wa àwọn orí tó lọ́wọ́ bá ṣe fún wa so ká máa máa ká máa máa ká máa ṣe bùtùlù sí ọlọ́run ọba nítorí pé ọba yẹn orí rẹ̀ pọ̀ olùwọ́ bá ní ọkùnrin ní adkurukum fashkuru li wala takfuruni olùwà ni ẹ rántí mi èmi rántí yìí washkuru li ẹ dúpẹ́ fún mi wala takfuruni ẹ máa yàrá ìmórè olùwà ni mi kú ní kankan gbà lórí yín ní nìyàn kan gbà lórí pé mo ṣoore fún yín ju pé kí sádùpẹ́ náà lọ tẹ́ bá ti dúpẹ́ àá ẹrù rè ní ọlọ́wọ́n bá so àwa tí a bá fẹ́ pè wọlé àwọn kan tí ó ń pè yàn ah, zero eight one zero eight five zero one three seven one ẹ ti wọlé aleykum salaam wa rahmatulah wa barakatuh. náà wáyà ṣe é fún mi lọ́wọ́. náà mi káwọ̀. náà mi náà mi. náà mi jazakumullah khairan. náà so mo tún máa ń sọ pé ẹ̀dá kan àti abáàmọ̀ pa abẹ́fẹ́ kọ́mẹ̀ntì abáfẹ́ bẹ́ẹ̀ kíyàn àbí nǹkan kan so ẹ̀dá kan jí kó lọ di ẹ̀yìn ètò aleykum salam ìbéèrè náà là ń wò pé lórí nǹkan tá a sọ tó lójú àbí ètò kò yé aleykum salam ẹ ti wọlé náà àgàbàtà ẹ káàbọ̀. ẹ dákun kí ni ìtàn mo fẹ́ kí n sì béèrè lélẹ́sì ìtànmọ́lẹ̀ fún àwọn tí ọba sì gbọ́ ìdìbò nínú ẹ̀fẹ́. ṣé ẹ sọ ní pé tá a bá wà ní kùjú ká hmm. mọ̀ sọ̀rọ̀ gbogbo tá a bá tẹ́ hmm. lọ́dọ̀ ọlọ́run ká hmm. súnmọ́ lọ́run kí gbogbo ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ wà náà ti gbàgbẹ́. ẹ ṣeun good question good question ẹ ṣeun ó ti yé mi ó ti yé mi. èrè pé ṣé ẹ lè fi Yorùbá béèrè lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣẹ́rí tó dájú ni pé èdè ẹ̀sìn wa fẹ́ni tó bá gbọ́ ẹni pé lárúbáwá ni kí n fi béèrè nǹkan tí n bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n bá so tí yàn bá wá gbé èdè ẹ̀sìn wa gbogbo èdè tọ́lọ́wọ́n bá gbọ́ azza wa jalla kò sí ní káàkó tọ́lọ́wọ́n bá gbọ́ kọ́lá ìgbẹ́ ní tí ọ̀sán lárúbáwá náà kì í ṣe pé ni ìyẹn ọ̀ máa wí jáde yọkàn yóò kàn máa fáwọn rẹ̀ yí kó máa yí àwọn pé n tó béèrè n tó nídìí yẹn kó sọ yóò bá lọ́wọ́ bó sì gbà fi ìdílé ńlá ìta àìlà náà nam ọ̀rọ̀ nípa ipe iṣẹ́ alẹ́ sọ gbogbo èdè bẹ́ẹ̀ ni sheikh islam tẹ̀mí rahimahullah tó wọ́n fi rinlẹ̀ bẹ́ẹ̀ ipe ìyẹn lè sọ èdè míì láti fi béèrè lọ́dọ̀ ọlọ́wọ́ ọba nǹkan tí wọ́n bá ń fẹ́ lórí sùjúd náà lọ́wọ́ láì pẹ́ ọkọ̀. Naam, uh, okay, call me, sorry. Salaam alaikum. Alaikum salaam. Àgbáyé mi láti gbogbo. Sàmì rà o, ẹ káàbọ̀. Àbújọ̀ yẹn láti gbogbo ẹ̀yẹ bá ń ṣe ìrọ̀ ọ̀rọ̀ yẹn náà lọ́wọ́. Hmm bẹ́ẹ̀ni méjì náà mo ti ṣàlàyé mo ní kò sí yàtọ̀ láàrin ọ̀ràn yẹn àti ìgbà tí wọ́n máa ń ṣe náfìlà kódà mo tó kọjú kì í ṣe pé bóyá fèrè kalẹ̀ gbẹ̀yìn nìkan gbogbo fèrè kalẹ̀ náà lèyàn ti lè ṣe àtúnwọ̀n jíjá kan lọ fẹ́ràn nam zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one nam ẹ ti wọlé ẹ ti wọlé àníyàn mọ̀. نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته ẹkùn ìtọ́lọ́wọ̀n ní yọ́ bàjẹ́ àmín ìzáfún lọ́kẹ́rẹ́ àbúrázàkì lẹ́mọ̀ sọ ni ọ̀gbá ńlá alágbàdo nígbà òsì ẹ̀káàbọ̀ ẹkùjọ́ mẹ́ta àdúgbọ́lẹ́dọ̀lọ́ ìbéèrè mi ni pé ṣé ẹ lè mọ èèyàn lè sọ wípé ọlá àwọn tó bí òun lòún jẹ àbí ọlá àwọn tó bí òun lọ lọ́hún wò fáwọn láti gbogbo kan fi ń ṣe dáadáa fún un. kò kò ṣe tó ọlọ́run bá lọ́mọ ọlọ́run ọlọ́run sànù kálukú ọlọ́run ṣe tó bá wù fún kálukú ni tó ti yé báwọn tó kàn jọra wọn ṣe rí n tó máa ń ṣe wá ni pé a pàtàkì pé kíyàn bá ti lówó láyé àbí ìyẹn bá ti ń ṣe dáadáa fún yàn láyé ipò ọlọ́run fẹ́ràn rẹ̀ irọ́ o ọlọ́run fẹ́ràn yẹn o so àìmọye tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run tọ́lọ́run bá sì fún ní nǹkan ayé so yẹn wà á mí tọ́lọ́run ti wá ṣe owó fún ìyàbọ̀ lọ́run ṣọlá fún ìyàkẹ́ wa ní àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tán da ọlọ́run fi yín fún irọ́ o irọ́ o irọ́ o tó akó bàbá rẹ̀ bá da gan ni n tí ò ní kó ba gan ọlọ́run bó ṣe fún ẹni o so òun náà ni pé ọlọ́run ọba azza ọba tó máa ń ṣe dáadáa fún ẹni tó bá wù ní ní dáadáa yé ẹni tó bá wù ní kò mọ̀ ẹ̀pẹ́ ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí sòkè wọn a máa ní òbí mi ọlọ́òbí mi ni mò ń jẹ àbí ọlọ́wà kíní kan bọ́lá àfà mi ẹ̀rọ o ẹ̀rọ o ọlọ́wà bá ṣe ohun tí ó ṣe fún ọ ni alaykum salaam wa rahmatullahi wa barakatuh alhamdulilah. naam ẹ káàbọ̀ ah mufti àbí <laughs> Hmm, bẹ́ẹ̀ ni kò sí tó burú mbẹ̀ kí wọ́n ní mọ́rúṣìdì mi lélẹ́yìí ó ti yé báwọn tó mọ́rúṣìdì mi lélẹ́yìí kò ní tó burú mbẹ̀ kò pẹ́ ní tó ń gáìdì mi lórí ọ̀rọ̀ ṣẹ̀mí ayé mi àti lórí ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn lórí ìtumọ̀ náà ni àfáàná ni gáìdàn náà ni mọ́rúṣìdì tó ti yé kọ́ àwọn òbí wa náà mọ́rúṣìdì wa náà ni wọ́n jẹ́ wọ́n ní parent and guardian tó ti yé so Allahu a'lam so naam. aleykum salaam. alhamdulilayi káàbọ̀. ìyá hmm. tó ah, ń lọ́kàrà àmì. àwọn tí ó jẹ fún mi àwọn tí mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ ń báyìí rákà alákọ̀ọ́kọ́ dáadáa di lórí ìdójúdé yẹn àwọn bíi mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ mi á jókòó mi á mọ̀ pé kà jókòó ni mo rò pé ìjókòó yẹn bá jókòó mi sọ̀rọ̀ sàbáyà mo rí pé á kọ̀ bí ti ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ bí àwọn adigun máa òkè àwọn ṣe àbí so òkè náà ṣẹ́rí ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni pé tí bá wípé ṣé kọ́mọ̀ wùlẹ̀ fẹ́ kẹ́kà á irọ́ o kíkà Kùránì lásán gan ìkẹni ládàá ni so tí wọ́n bá mọ̀ tó mọ̀ rẹ̀ ládàá yẹn tó lékún sí so ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé jùlọ́sàtò ìṣọ́ra tí wọ́n jókòó láàrin wọn so ó dà kọ́dà tí wọ́n bá wà lẹ́yìn ìmáàmù náà tí ò ṣe kò sí tó burú mbẹ́ so kọ́lọ̀ kí ó gbà ní ìgbàdà fún wa so bí ìdílé ìtàlá táwọn tó pè mí sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. عبد الفتاح سرمني عندك بدي فما قوي سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته